الأساتذة الفضلاء والإخوة الطلبة السلام عليكم ورحمة الله وبركاته هذا مجلس أطلقنا عليه اسم برنامج يا طالب العلم هو مجلس علمي شرعي ثقافي أسبوعي بإذن الله تعالى نجتمع فيه لمعالجة بعض القضايا التي تخص طلاب العلم التي تخص طلاب العلم من نصايح وتوجيهات وإرشادات وحل مسائل وإزالة إشكال أو الإجابة على بعض السؤال بعد بعض الأسئلة بإذن الله تعالى ونسأل الله سبحانه وتعالى أن ينفعنا وإياكم بهذا البدل المبارك إن شاء الله تعالى وأن يزيدنا جميعا حرصا على النافع من العلم وطلبه والاجتهاد فيه والسعي وراء, وراء تحصيله إنه ولي ذلك والقادر عليه إجوكو إني إجوكو تركو tórúkọ برنامج يا طالب العلم لقد أنشأنا قبل رمضان أو قبيل رمضان ومر معنا مجلس أو مجلسان لم أخطئ وذلك قبل شهر رمضان المبارك نسأل الله سبحانه وتعالى أن يعيده علينا أعواما عديدة sí kí rọmọdọ́nù tó dé òun láti bẹ̀rẹ̀ ìjòkóta pè ní barnabij yá yá talibal ilm èyí tá gbèrò pé jòkó náà yóò máa jẹ́ jòkó tí a dáyanrí fún àwa tí a jẹ́ tulabal ilm tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ pàtàkì jùlọ láyé ìkẹ́kọ̀ọ́ wá bí ìta mọ̀ sí markaz ansari sunnati islami a'azzahullahu bi tawhid wa sunnah kí ó máa jẹ́ pé àwọn ọ̀rọ̀ tí ó máa dàbí ìmọ̀ràn àbí ọ̀rọ̀ kan rú ẹnìkan lójú náà máa kẹ́kọ̀ọ́ tó níbi àlàyé àbí àwọn tó bá ṣàjọ papọ̀ mọ́rọ̀ àwa tá ń jẹ́ ọmọ kéwú òun la ní àmọ̀gbéyẹ̀wò ìjókòó náà máa wáyé a máa ṣàgbéyẹ̀rù ọ̀rọ̀ ìmọ̀ pàtàkì jùlọ ọ̀rọ̀ tó bá kan ṣẹ̀rí à ń bẹ̀ pàtàkì jùlọ ọ̀rọ̀ tó bá jẹ́ pó nídìí ká lára wa lójú sí ní tó bá ń lọ ń ta àmọ́ tó kan àwọn ọmọ kíw ọ̀rọ̀ míì lè máa lọ tí ó bá ti kàn wọ́n ọmọ kíw àní wulẹ̀ gbédé sí ìgbọ́wájú kò yìí àmọ́ ìta bá rí pé ọ̀rọ̀ ìmọ̀ ni tó sì kàn wọ́n tó láàbùlẹ̀ ẹ̀lì yóò máa jẹ́ pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà yóò máa wáyé nírú ìjòkó báyìí ṣùgbọ́n àlà aslo fi yìí ó ní pé ìmọ̀ ó nídìí àwọn adab ìmọ̀ ó nídìí àwọn adab àwọn ẹ̀kọ́ kan bẹ tó gbọ́dọ̀ máa lọ ó sì gbọ́dọ̀ máa rìn pẹ̀lú bí yẹn bá ṣe ń kọ́ ìmọ̀ láti mọ́ rí pé àwọn àlùfáà àwọn kìíní kan ò kí ń jìnà sí tòsí wọn kan máa pariwo ń pa àdáàbò talibil ilm àdáàbò talibil ilm ìyẹn ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ lára ẹni tí ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ táǹpẹ̀ ní student of knowledge talibil ilm ẹ̀kọ́ wo ni a fi bára rẹ̀ lò gẹ́gẹ́ bí pé òun jẹ́ talibul ilm gbogbo ẹ̀ làwọn àlùfáà mọ́ ṣàlàyé talibul ilm ẹ̀kọ́ wo ni ó fi bá wọn màṣáìkù tí wọ́n ń kọ́ tí ó fi bá wọn lò talibul ilm ẹ̀kọ́ wo ni ó fi bá wọn òbí rẹ̀ tí wọ́n bí tí ó fi bá wọn lò talibul ilm ẹ̀kọ́ wo ni ó fi wá bá wọn èèyàn tí ń bẹ ń lù ú tóun náà fẹ́ já àfáà fún ẹ̀kọ́ wo ni ó fi bá gbogbo wọn lò hadhihi masail muhimma àwọn ọ̀rọ̀ tó pàtàkì ni tí àwọn àlùfáà ò lè má jẹ́ kó bọ́ lọ létí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nígbà tí yẹn bá jẹ́ talibul ilm tí ò bá ti sí àwọn adab tí ò bá ti sí àwọn ẹ̀kọ́ yìí wọ́n na wọ́n náà wọ́n náà lẹ́ẹ̀mọ́ rí tó máa kẹ́kọ̀ọ́ ní òmà ṣe ọlọ́run ní jáwó ṣe wọ́n na wọ́n náà ẹ̀ sàmìjàmọ́ ọlọ́run sì ní já máa ṣe rádaràdá rahimahullah rahmatan wasi'a tí mọ́mí mọ́lìkì bá fẹ́ tú wọn lẹ̀ pé kán mọ́ lọlé kí wọ́n bá múra fún wọn tán tán ti wáṣọ tó dá fún mọ́mí mọ́lìkì rahimahullah wọ́n tó wá wí láwà ní fún mọ́mí mọ́lìkì rahimahullah wọ́n bá wí fún wọn tó wà nítọ̀ ilé ẹ̀kọ́ lọ ń lọ yóò ọ̀dọ̀ afáàlè lọ sí ń lọ yóò àmọ́ lílọ tó ń lọ yìí fata'allam min adabihi qabla an tata'allama min ilmihi fata'allam min adabihi qabla an tata'allam min ilmihi ọ̀dọ̀ àbá rẹ̀ tọ́jú fẹ́ lọ yìí kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ bá a ti ń lò ẹ̀kọ́ yááyì kọ́kọ́ lọ rí kọ́ lọ́dọ̀ àbá rẹ̀ náà qabla an tata'allama min ilmihi kó tó di pé ọ̀lọ́ kọ́ ìmọ̀ lára ẹ̀ tí wọ́n fẹ́ kó wọ́kọ́ kọ́ adab adab ṣẹ́gbẹ́ ìmọ̀ àwọn ọmọ ń pè ní ẹ̀kọ́ náà ẹ̀kọ́ ni ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú moral ìwà ìṣe ìṣe wo ni ẹni tó ń kẹ́kọ̀ọ́ ìmọ̀ tó ń ké ìṣe wo ló yẹ kó máa ṣe báwo ló ṣe yẹ kó wà láwùjọ tó bá wà níjòkó kan báwo ló ṣe yẹ kó wà ṣe pé àwọn èèyàn pé ah ilé yìí láàrin wa tiẹ̀ sì wá yàtọ̀ bẹ́ẹ̀ ni kí ni ó jẹ́ kí tiẹ̀ yàtọ̀ yàánnáwó talibul ilm nítorí pé òun jẹ́ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ṣòro jẹ́ pé táwọn àlùfáà ti máa ń mú ìmọ̀ràn wá ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ náà pé ọ̀rọ̀ adab ẹ má fi ṣeré لأنا في واو لكوي مركز أنصار السنة الإسلامي أعزه الله بالتوحيد والسنة ibùdóbátín di gbogbo yọmọ alhamis báyìí gbogbo kí ó ta bá ti ké tó bá ti ń dagun méjìlá àdàdo òbá jẹ wákàtí kan la nílò kọbla sọláàtì zuhur abúlé díẹ̀ àwọn ará gbàbéèrè kọ̀ọ̀kan tó ní kálukú bá dí àwọn ajẹ́ kíjòkó nìkó máa wá lórí pé yáá tọ́ àlébàlẹ̀ ẹ̀lì yáá sọ̀tún pé yá talibal ilm ò ní pé ó student of knowledge a pè wọ́n máa kẹ́kọ̀ọ́ yóò ní pé àwọn ọ̀rọ̀ tá a mọ̀ sọ ọ̀rọ̀ tá fi mọ̀ fa oníkàlùkù wa létí a kí ni o a mọ̀ fà wá létí nǹkan tó kú ò ní akàtà ilé ẹ̀kọ́ yìí gbọ́ àwọn ọ̀rọ̀ yìí o bá ti máa gbọ́ lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ ni tí àkókò tọ́lọ̀ bá bá mọ̀ a tún máa bẹ̀rẹ̀ padà náà rí ba'da shahri Ramadan bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí ó gbà níjọsìn lọ́wọ́ wa o gbogbo apáta àti gbogbo àwọn asatiza ni àti gbogbo àwátá jẹ́ tullabul kọ́nà kó tún ṣàlékún ìmọ̀ fún gbogbo wá níjòkó tá a ṣe gbẹ̀yìn bí fọ́ oṣù Ramadan a gbé ọ̀rọ̀ yẹ̀ o a máa rí bí ṣàlàyé ẹ̀wọ̀nú dáadáa ọ̀rọ̀ náà lọ nípa ikhlasun niyyati fi talab nígbà tá sọ àwọn ẹ̀kọ́ tó máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ máa lò ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ náà nù ẹ̀kọ́ yẹn náà látún fi bẹ̀rẹ̀ padà ẹ̀rí pé bírèkì tá a ní ti pọ̀ gan láti rọ gbogbo Ramadan lẹ́yìn Ramadan àtúnṣe ẹni bẹ̀rẹ̀ a wá tuntun ọ̀rọ̀ nígbéyẹ̀wò padà pàtàkì jùlọ nípa al-adabul awwal tó ṣe pé gbogbo ẹni tó bá jẹ́ talibul ilm gbogbo wọn ni wọ́n gbọ́dọ̀ ní ẹ̀kọ́ yìí lára abi Allah subhanahu wa ẹ̀kọ́ náà fún kálukú wa yóò di àdánwò fún ni láyé àti níjọ́ ń gbéǹde alqiyama kí wá ní adam hadal adab wa huwa ikhlasu niyyati lillah ìgbọ́jàmá ìkùmáàdá ikhlasu niyyati lillah adabun azim li talib al-ilm ẹ̀kọ́ tó tóbi ni fún ọmọ akẹ́kọ̀ọ́ pé ìmọ̀ tá a bá ń kọ́ tàbádẹ̀ fẹ́ kọ́ ìmọ̀ àníyàn wa ó gbọ́dọ̀ jẹ́ ti Allah subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ jẹ́ ti Allah subhanahu wa ta'ala kíṣẹ̀ ló fà á ní pé tàbá ń sọ̀rọ̀ ń pa ìmọ̀ ìmọ̀ tá a ń sọ̀rọ̀ ń pa ẹni ìnímọ̀ nípa Allah subhanahu wa ta'ala àti nímọ̀ nípa Ànábì sallallahu alaihi wasallam àti nímọ̀ nípa sharia islam kò wá sọ́nà tá a fi máa wọn kan tá a là kalẹ̀ illa an tariqil kitab wa sunnah wa siyar salafil umma kọjá pé ká mọ̀ ń pa al-Qur'an ká mọ̀ ń pa hadith ká dẹ̀ mọ̀ ń pa ìtàngbésí ayé àwọn ẹni rere tí wọ́n ti lọ nítorí pé ní ìmọ̀ nìyẹn tó tó bá fẹ́ nímọ̀ nípa irú nǹkan báyìí ìmọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ pé nítorí kí la ṣe fẹ́ mọ̀ ọ́ ẹni bá fẹ́ mọ alukur'an ó gbọ́dọ̀ lè béèrè lọ́wọ́ rẹ̀ pé alukur'an tí mo fẹ́ kọ́ tí mo fẹ́ mọ̀ yìí kí ló dé tí mo ṣe fẹ́ kọ́ kí ló dé tí mo ṣe fẹ́ mọ̀ nítorí kí ni mo ṣe fẹ́ kọ́ nítorí kí ni mo ṣe fẹ́ mọ̀ ṣó musta'an ìwọ ló kékeré jù láàrin àwọn ó sì lọ bọ́ sẹ́yìn pátápátá ewu ni wọ́n náà gbága rẹ̀ kọ́ wájú kọ́ báyìí ṣe é gbọ́dọ̀ lè béèrè kwẹ́sẹ̀ lọ́wọ́ rẹ̀ jẹ́bi kọ̀ọ̀ṣẹ́ ìlàhùn ìyá àníyàn kí ni mo ṣe fẹ́ kọ́ alukur'an ẹni fẹ́ kọ́ pa súnà nàbùwà muhammad sallallahu alaihi wa sallam ó yẹ kó lè bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí mo ṣe fẹ́ kọ́ súnà ẹni fẹ́ kọ́ pa sí yàrá sálàfil umma ó fẹ́ kọ́ pa àwọn àìmọ̀ tí wọ́n ti lọ àwọn sàhábà àwọn tàbíùn ó wọ́n lè bèèrè lọ́wọ́ rẹ̀ pé kí ló dé tí mo ṣe fẹ́ ṣe kí ni tí mo ṣe fẹ́ kọ́ torí pé nǹkan tí àníyàn tí yàn ṣe fẹ́ kọ́ yẹn ó ṣe kí ni jẹ́mọ́ ó pàtàkì limaada لأن النبي صلى الله عليه وسلم كما في حديث عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين níbi tó ṣe lọ́wọ́ Muhammad sallallahu alaihi wasallam fún wípé innamal a'malu binniyat fi riwaya binniyah wa innama likulli imri'in ma nawa òṣè sallallahu alaihi wasallam ó ní gbogbo iṣẹ́ tá a bá ń ṣe pátápátá binniyat tẹ́lá níyàn tá a bá fi ń ṣàwọn iṣẹ́ yẹn náà ní ẹ̀sán àfimọ́dúró so kí ni ó wà sí ìrẹ̀lẹ́bí níjọ́ tí ọkọ̀ bẹ̀rẹ̀ sí ní kọ ṣé tó wá sí ìrẹ̀lẹ́bí náà ní ní tó dáa ṣé tó wá sí ìrẹ̀lẹ́bí náà ní ní tí ò dáa ní tó bá wá sí ìrẹ̀lẹ́bí nígbà tí èèyàn bá ń kọ́ ìmọ̀ nígbà tí èèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́ ìmọ̀ yẹn òun náà ni á determine irú ẹ̀sán wo lèyàn fẹ́ gbà níwájú Allah subhanahu wa ta'ala wà ní sọ́lá innamal a'mal iṣẹ́ tí bá rí táwọn èèyàn ṣe bí níyà kí ló ń ti jáde àníyàn wà innamal likulli imri'in ma nawa oníkálukú máa gba reward ìwádìí yẹn ẹ̀sán yẹn based on àníyà sàníyàn ló bá dájọ́ ìrọ́dù wo la fẹ́ gbà iṣẹ́ lásán wà sọ́wọ́n pé ó wá tó fún alápòjúwe tó súnmọ́ wa ó ní faman kanat hijratuhu ila Allahi wa rasulihi فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا يصيبها أو امرأة ينكحها أو يتزوجها أها فهجرته إلى ما هاجر إليه وأريه ولوري هجرني العبرة بعموم اللفظ لا بخصوص السبب ó kàn sọ̀rọ̀ ìjírọ́ ni gbogbo sí olórí lọ̀rọ̀ ẹ wà fún ipi ẹni bá ṣe pé ó fẹ́ ṣe ìjírá ìjírá níjọ́ náà ṣùgbọ́n tó fẹ́ kọ́ kùránì náà ká kọ́ kùránì rẹ̀ lílá tó dìgbò fẹ́ gbẹ̀sẹ̀ náà ọba ga lílá tó dìgbò fẹ́ nímọ̀ pọ̀ ọlọ́run ó kọ́ hadith ọdún wa muhammad sallallahu alaihi wa sallam lílá irú ẹni yẹn yóò mọ ní ẹ̀san pó ṣe lílá yóò mọ ní ẹ̀san pó ṣe gbọ̀n mọ́ bèèrè lọ́wọ́ ara tiẹ̀ náà pé ilé kí ó mú wáyé why am i here limadha kuntu huna limadha kuntu huna limadha ji'tu huna limadha ata'allamu al-ilm wáyé tí mo ṣe ń kéwù gan kuntu ala al-hindam uniform mo wọ̀ sọ́rọ̀ yìí náà lèmọ́dà lábìstó wáyé mo ṣe wo, ẹ àwọn tíra ló ń kọ́ wáyé lèmọ́dà àtàlámù wáyé mo ṣe ń kọ́ àwọn tíra yìí tó bá béè lọ́wọ́ rẹ èsì tí wọn náà bá fún rẹ ní kò fi mọ̀mọ́rú lára tó fẹ́ gbà wájú ọlọ́run káàdì mo ṣe lè béè lọ́wọ́ rẹ pé lèmọ́dà àtàlámù lẹ́yìn pé ah bẹ́ẹ̀ ni ìgbọ̀rọ̀ mọ́ akéw wọ́n gbọ́dọ̀ gba aládùúgbò wa pé àfa àlàwa náà ó ti ẹ̀ láfa kan báyìí láwa á kàn máa sọ lábá bí kíní kan so èmi náà ó gbọ́dọ̀ àmà ṣó ẹ̀ pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ sọ pé ní ẹ̀ máa tó gbọ́dọ̀ dé lọ fún iléyà ẹlòmí tó ti hàn mọ̀tún bádùn mọ̀tún ó ti wá fi à àwọn àdúgbò àti owó kìíní ìgbìyàn àti ikò tí bá délé bá lásán máa kọ́ bí wọ́n ni pé yá ṣẹ́ǹtì yá lòsùlù sàlásà ṣẹ́ǹtì yá lòkọ́ ẹ̀dùn lárúbá ṣẹ́jà subhanallah so ìgbẹ́ ìwọ náà ti mọ ma àyà rẹ báyìí tó bá ti ń bèrè question lọ́wọ́ tó bá pé lu ánsà tí orí mu ni. àdúrà tó bí rẹ pé limada ta'allamul Qur'an wọ́n ti bó ṣe ń ka Qur'an Qur'an ni yá nítorí pé àwọn èèyàn sùdésì sùdésì nìkan náà wọ́n ń pariwo èmi náà fẹ́ kọ́ mọ́ ṣe gíní wọ́n pariwo tèmi náà pé yẹ́ sáà ah, kíníkà kíníkà mùsùndókò náà mọ̀ kùránìkà wọ́n pariwo mùsùndókò rẹ̀ láyé rútọ́ àmọ́wà díwájú Allah subhanahu wa ta'ala kò so ikhlasu niyyati lillah jaddid niyyataka ya talib al-ilm jaddid niyyatak ya talib al-ilm ìwọ máa kẹ́kọ̀ọ́ ìfìmọ̀ wà níyẹn mọ́ check intention tó fi ń kẹ́kọ̀ọ́ so nǹkan kùránì torí Allah tí ó ń kọ́ hadith torí Allah tí ó ń kọ́ súnà torí Allah tí òun kọ́ ogun ẹ̀ torí pé ah mo fẹ́ ṣẹ̀sìn ọlọ́run mo fẹ́ mọ ọlọ́run ọba mo fẹ́ dọ́lọ́run ọba mọ̀ mo fẹ́ mọ ìpa Islam tí torí ẹ̀ ló ṣe wá bí àbó wá bí torí pé ó ti mí àwọn àfáà kan ládùúgbò yín àbó ti mí àwọn àfáà kan nílé yín àbó ti mí àwọn àfáà kan nínú fámìlì yín àbí bẹ́ẹ̀ kọ́ ó ti wọ́n pé gbogbo àwọn èèyàn ládùúgbò yín kò sẹ́ni tó nímọ̀ jẹ́ kí èmi lọ kéw ومجھے انا ہر واقع اسال الله سلامه والعافيه جدد نيتك يا طالب العلم اخلص النيه اخلص النيه شوري حديث تو سورو ان پانی ای اوان الفا وی حديث يشريو الامام محمد ابن اسماعيل البخاري عليه رحمه الله اوان سو àwọn adákọ̀ àfáwọn kan agbèrè alamatul muhaddis abdulrahman mahdi abdulrahman mahdi abdulrahman ibn mahdi on ní ó so kan ní imam bukhari gbọ́ imam bukhari na wá sọ̀rọ̀ yẹn kí lọ́rọ̀ na an man arada an yusannifa kitaban man arada an yusannifa kitaban tí ó gbẹni tó bá jẹ́ àfà tó bá fẹ́ kọ tíra fa won mo kí ó pé ka won mo ke ó ma rí tiraka fàlìyẹ́dà bí hadith al-a'mal bin niyyat pé ẹ bá ń sọ fún gbogbo orú ẹni bẹ́ẹ̀ pé ń tó gbọ́dọ̀ jẹ́ kọ́kọ́ wà nínú tíra ẹ̀ jí ó jẹ́ àdífi innamal a'malu bin niyyat ẹwọ́n tó wíwo man arada sọ pé man shart so yàwárí kitaban nakratun fi siyaq shart ó túnmọ̀ sí pé gbogbo tíra ò bá bẹ́ kọ̀rọ̀ pa náhàwù ó fẹ́ kọ̀rọ̀ nípa sọ́rùfù ó nípa bàlágọ̀ ṣe kókó kan wọn yíwò kan ṣẹ̀díà tàbí káàkiri fojú wo ni òrùka gbogbo àwọn ọmọ yìí náà olómùl àlà ń pè wọ́n irinṣẹ́ tá a fi ń gbàgbọ́ iye ṣẹ̀díà ni wọ́n. ó kọ ìwé nípa science ó kọ ìwé nípa sociology ó kọ ìwé nípa biokini kan biochemistry anything tó wá fẹ́ ṣe ìtú wẹ́rẹ́ kọ̀wé pa ẹ̀rẹ́ báyìí yóò jẹ́ pé n tó kọ́kọ́ gbé síwájú fáwọn èèyàn ni pé innamal a'malu ìwọ́n tó fẹ́ ka ìwé mi àníyàn tó fẹ́ fi kàwé yìí ó ṣe kí ni ó pàtàkì abdulrahman mahdi wá sọ̀rọ̀ yìí tán al-imam al-bukhari alayhi rahmatullah tẹwàá lè kí wọ́n gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí al-alamatul bayhaqi wá pàkíyèsí kan bí wọ́n ní wákọ́ di sàmọ́lá muhammad ibn ismail al-bukhari ó ní imam bukhari lu ọ̀rọ̀ yẹn ó dẹ̀ ṣe ti máa dùn sọ́rọ̀ yẹn ó ní pé kí ló fà ó ní pé lọ wo nú tíra sahih al-bukhari injọ́ tí imam bukhari bẹ́ bẹ̀rẹ̀ tíra àwọn hadithi tàbí bẹ̀rẹ̀ rẹ̀ náà ní kí ni innamal a'malu binniyat wa innama likulli imri'in ma nawa báwọn àlfáà ti wá gbọ́mọ̀nà yíwáyìí olúwa jẹ́ kí gbogbo òjòkó àwọn àfáà súnnà náà níjọ́ tó máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ìjòkó báyìí àkọ́kọ́ hadith tó máa kọ́kọ́ pé fáwọn èèyàn ni pé innamal a'malu binniyat ó wá jẹ́ àdà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àtọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sunna hátẹ́dókọ̀rọ̀pọ̀ fẹ́k Umdatul Ahkam hadith tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mẹ́ innamal الأربعون النووية الحديث الأول حديث وني إنما الأعمال بالنيات ìdán ajẹ́ pé yá talibal ilm ìwọ náà níbi àti lọ chẹ́kì intention alimamu zahabi rahimahullahu ta'ala ìgbà tó sọ̀rọ̀ pa hadithi a ni haza awwalu shay'in iftataha bihi al-bukhari sahiha fasayyarahu kal-khutbati lahu ìmáàmù záàbí ni hadithi ni bukhari kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tíra rẹ̀ bí ìgbà tó ṣe pé hadithi yẹn ló fi ṣe khutba fún tíra hùn pé ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ wá níwájú ẹ̀ka ní khutbatul haja táà ọkọ̀ mọ́ bí ń sọ̀rọ̀ wọ́n ní àdìsí ẹ̀ làwọn wá ṣe bí khutba fún tíra wọn kí ló fà á nítorí pé ọ̀rọ̀ àníyàn tó bẹ́ẹ̀ ó dẹ̀ ṣe kí ni jù bẹ́ẹ̀ lọ. ṣe àwa tí àníyàn wa gbọ́dọ̀ mọ́ wa lágbára jù làwa tá a bá jọ lọ́mọ kéwo yàtọ̀ kí ló fà. nínú iṣẹ́ tó yẹ kó yára gbé wà lìjẹ́ náà aláìṣẹ́ ìjókòó tì mọ̀ ni iṣẹ́ kí الله نبي حديثك إن شاء الله صلى الله عليه وسلم الدنيا ملعونة ملعون ما إلا إلا ذكر الله ووالاه كلا عشان نبي ما ذكر الله ومن أحسن قولا ممن دعا قال لك سيدنا دعنا رسول توتو أن تنطق سجون الله تاني أطق سجون الله طالب العلم تقول يا رسول الله قل واصف الله القرآن قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أما تقول تبقى جاسك إشاي لطو بجويل إن نشاط تواجع رجاوني والجنة شيران وتبقى رجون إلى القيامة وابي لو طالب العلم وابي لو عالم وابي لو داعية وابي لو محفظ كتاب الله wípé ayẹ pé o ṣe wàhálà lórí Al-Qur'ani láyé lẹ́yìn tàbí ibi sọ fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé khairukum man ta'allama al-Qur'an wa 'allama tẹ́ni tó lóore jùlọ máa nẹ́bí Adamu lẹ́ni tó lọ kọ́ al tó dẹ̀ tó bá al yẹn kọ́ àwọn èèyàn tó bí ẹlòmíràn alìkí àmọ̀ pé ó kọ́ al kó lóore jù nínú gbogbo ẹ̀dá tó yẹ kíkò rẹ̀ ga jù tó bá rí limadha ta'allamta al-'ilm torí nínú hadith anábì wọ́n pè qari' kitabillah ẹni tó ń ka Al-Qur'an tó máa al nìkan لماذا وايد شيء قال القرآن لا أنا أنا أري الله لتكون كلمتك هي العليا mo kẹ́kọ̀ọ́ alukoran kò lẹ́gbẹ́ kẹ́lìmọ̀ lọ́lọ́ ní ó ga jù ní wọ́n ni kàdáàbùtà òpòrọ́ ni ọ wàláàkín ṣùgbọ́n tó mú ọ kéwú láyé kìí ṣe torí kó lè jẹ́ kí ọ̀rọ̀ náà wò ga ó ké torí kẹ́lẹ̀ mọ́ sọ pé áá lágbọ́jọ́ ọmọ lágbájá kọ́ọ̀rẹ́ àfáàní tó máa lùkúrá nìke lágbájọ́ ọmọ làkàṣègbè áálẹ́m onímọ̀ tó ń tó fẹ́ kan wí wọ́n ṣe kí ni wọ́n ti rí ọlọ́run máa ní káwọn màláìkà kí wọ́n wọ́ wọ́n máa wọ́ ẹni náà bí àpò ẹ̀wà wọ́n á wọ́ ọ lọ báyìí ó dínú bo inú jahanna wọ́n á wọ́ pé eh, pé wọ́n wọ́ tẹ́sẹ̀ rẹ̀ wọlé kọ ẹsẹ̀ rẹ̀ gánà máa fi fà báyìí gbogbo ojú ẹ̀ báyìí náà máa wọlé wọ́n máa wọlé wọ́n máa wọlé wọ́n wọlé ilá jahanna subhanallah kí ló fà ìmọ̀ ló kọ́ bọ̀ ìmọ̀ yẹn di àdánwò ó di wàhálà fún un kí ló tí ìmọ̀ yẹn ṣe di àdánwò tó di wàhálà ó ní pé nítorí kò kọ́ ìmọ̀ yẹn pẹ̀lú àníyàn tó jẹ́ ti Allah subhanahu wa ta'ala fa akhlis niyyataka ya talib ilm student of knowledge ìwọ náà lọ tún àníyàn lọ fọ àníyàn dáadáa oníkálukú yẹ àníyàn rẹ wò oníkálukú yẹ wò níbi de àníyàn dé ẹrù àníyàn yẹn máa ń ba gbogbo àwọn gbogbo àwọn àlùfáà wọn ti lọ kibarul ulama látòrí Sufyan Thawri rahimahullah olóṣọ́ndé kan ó ní wàdíjù anna ilmi nusikh wàdíjù anna ilmi nusikh min sadri ó ní wo mo ti ẹ̀ fẹ́ wí sí gánjọ́ kan rí pé bí agbègbè mọ̀ tí mo ti ẹ̀ mọ̀ yìí gan kan ti ẹ̀ kó gbọ́ ẹ̀ kúrò lára mi kì í ti ẹ̀ mọ̀ mọ̀ mọ́ kì í mọ̀ mọ̀ ní máa ah, tán ni alastu uridu an us'ala ghadan an kulli hadithin rawaytu ish arasta bihi ó ní ṣé kòye pé tó bá padà dọ̀la náà gbogbo àdìsí tí mo mọ̀ yìí nìsí gbogbo ọmọ tí mo mọ̀ yìí wọ́n á padà mọ bí ní pẹ̀tọ̀ ó mọ àdìsí eléyìí wáyì tó ṣe mọ̀ wá tún bèèrè pé wáyì tó ṣe mọ̀ kí ló fẹ́ àchíìfù pẹ̀lú pé ó mọ̀ ẹ wo wàhálà tó wà lọ́nu tọ́lú ilẹ̀ ẹ̀lù wáyì tó ṣe mọ̀ ó tún mọ̀ tán wáyì tó ṣe lò ó ó tún lò tán àníyàn wo ló fi lò ó subhanallah ya talib al-ilm jaddid niyyatak Yahya al-Qattan oníkàánà fàwọrí yìí قد غلبت tó àlẹ́ الحديث ما ma àkọ́fù àlẹ́ من حبه للحديث hubbihi lil hadith ó ní sùfíànù fàwọrí ó lóun rí pé ìfẹ́ kókó ìmọ̀jọ ìmọ̀ hadith jọ ó ti wà lẹ́mìí ẹ̀ jù ó ní kódà kò sí nǹkan tó bà mí lẹ́rù fún tó tó pé èèyàn ṣe wá nífẹ̀ẹ́ mọ̀ tó tó báyìí ah, èèyàn mọ̀ pé èyí ti tún wá máa ń bẹ̀rù kéèyàn nífẹ̀ẹ́ mọ̀ yẹn gan ló yẹ kó dáa rí bẹ́ẹ̀ ni torí pé ìfẹ́ mọ̀ ó gbọ́dọ̀ ní tó so mọ́ kò kàn ṣe pé mo nífẹ̀ẹ́ mọ̀ lásán ó gbọ́dọ̀ jẹ́ pé n tó so mọ́ ìmọ̀ ni pé mò ń wá ìmọ̀ yìí nítorí ta ni jọmọ́ Allah subhanahu wa ta'ala aláwọn kó ń ṣe àlékún ìmọ̀ fẹ́ni kọ̀ọ̀kan wọn so nǹkan tí Sufyanu Thawri alayhi rahmatullah àtàwọn àìmọ̀ mi ń tẹ́rù ṣe ń bà wọ́n nìyẹn torí kí ló fà ni pé torí pé tá nìyẹn ò bá ti jẹ́ tọ́lọ́run mọ́ ẹ̀kọ́ rọ̀ ọ̀rọ̀ sùfíà ń ta kàlẹ́ kan dàrú mọ́ lọ́wọ́ pé ah ni ẹ ṣe bá tún wá nímọ̀ tán tí a tún wá ní kó mọ̀ mọ̀ mọ́ ah, ó ti nímọ̀ náà oore ló níyẹn bẹ́ẹ̀ ni iṣẹ́ àlùjẹ́nà ló ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nǹkan tí ìyá ìmọ̀ bẹ̀rù àbí kí mọ̀ mọ̀ ni pé níjọ́ tí yẹn bá ti ń bẹ̀rù àníyàn ṣé kí ní ilẹ̀ ìjọ tọ́lọ́ báyìí èsì kí ní ìwọ́n tó táníyàn yóò bá ti lọ jẹ́ tọ́lọ́ ká ní pé tó bá dàlù kíámà nísìn yẹn fọ ọlápòjú ọ̀rọ̀ ìkọlù gbọ́ túmọ̀ ọ̀rọ̀ sọ̀fíàmù yìí ká tó ò dá níbi ọ̀rọ̀ ìmọ̀ káwọn ọkọ̀ máa ń mú ni pé wẹ́ẹ̀lì wọ àwàníyàn rẹ ìyáwó lọ fi ń ṣe kárí mi lọ bẹ́ẹ̀ ṣe pẹ̀lú mọ̀ rẹ tó látara bẹ́ẹ̀ ó yá ọ̀dí ládàá nǹkan tó gbà kóra rẹ kó wájú wa aláìkò bá dà ìbẹ́ni kan ní ọkóra rẹ kó wájú wa ni ẹ̀kò bá dà àmọ́ táníyàn yẹn ò bá ti dá ó wá ní lọ lọ́fẹ̀ẹ́ ìwọ kọ́ ìmọ̀ tá a fún ẹ nímọ̀ yẹn àníyàn ò tún wá lọ jẹ́ ti pé litakuna kalimatullah hiya al-ulya ìjọ náà ó yẹ gbé lọ subhanallah ẹ̀dá ṣé màá wájú orí mọ́gbà yẹn ṣẹ̀kùn ṣe èyàn níbẹ̀ wíṣ pé àkínyà ah, rẹ̀ kan mọ̀ bùkọ́ tí ò bá wulẹ̀ mọ́ kò ní rojọ́ lé lórí níjọ́ gbéǹde alqiyama al-allamatu al-imam al-bagawi alayhi rahmatullah al-imam zahabi wọ́n fẹ́ sọ̀tàn wọn kan nínú siyar a'lam an-nubala àdíkà wọ́n sọ̀tàn gbéṣẹ́ wọn bọ̀ àwọn adébìkan wa ni kánà al-bagawi yòlákàbì bí mọ́ṣẹ̀yẹ sọ́nà wà bí rúkìní dè ọ́nà àlìmọ́mù lùbágọ́wí níbi tọ́lọ̀ ní kó yanrantí nù mọ̀dé táwọn èèyàn bá fẹ́ yìn wọn ọmọ ń pè wọn ní mọ́ṣẹ̀yẹ sọ́nà ọmọ àkọ́ máa ń gbọ́ mọ́ṣẹ̀yẹ dè àbí àwọn ní àlìmọ́mù lùbágọ́wí kí ni wọ́n ń pa wọn mọ́ṣẹ̀yẹ sọ́nà ọ̀rẹ́ mọ́ṣẹ̀yẹ dè ní túmọ̀ ẹni tó ń yẹ ẹ̀sìn ó yẹ pé àìmọye mọ́ṣẹ̀yẹ dè ní láwùjọ tó yẹ pé mọ̀mí tù dè ní wọn mọ́ṣẹ̀yẹ dè láti náwó Mumiduddin ó dàbí àfọ́ olórin gan ni ó ní yusamma kamala dini man laysa kamilan lada nafsihi aslan fahalizaka kamilun jahulun bi amri dini jahlan murakaba usolo ó wá ní kí wàzáka bi muhyi dini wahwa mumituhu ìwọ́n pẹ̀lẹ́ ní muhyi dini òun gẹ́gẹ́ ní fi ń pa ẹ̀sìn ọlọ́run mọ́sá wa ní muhyi dini tí ó mọ mumituhu al-Baghawi alayhi rahmatullah yulaqabu muhyi sunnah pé ẹni tó yẹ pé tóun bá wà báyìí kí ló máa ń yè ó máa ń yè súnà ni ìsúnà táwọn èèyàn bá mọ̀ yóò wájú ti ṣàlàyé ẹ̀ tí wọ́n fi mọ̀ tọ́ ó ní wàkẹ́ẹ̀nẹ̀ sayyidan ìmáàmà wọ́n tún wà máa ń pè ní rúkùnù dín ẹgẹ́ níbi tán rò pọ̀ gbájúmọ́ ẹ̀sìn dé wọ́n tún wọ́n pè ní rúkùnù àdín tí wọ́n rúkùnù dín ní orígun gẹ́fún ilẹ̀ gan orígun ẹ̀sìn wọ́n gbà pé ibi tó ṣiṣẹ́ dé tó jẹ́ pé àwọn àfa àpadà mú mọ̀ràn wá pé àwọn ká mọ̀ pèèyàn ní kamalu dín muhyiddin Eh, kíní kan dín dín dín ipe oúnjẹ pẹ́ ń ṣe tẹ́síkìyà ẹni wọn e, nígbà yẹn bá pè yàn ní mọ́fìdẹ́ tó yí ẹ̀sìn tí ò padà wá jẹ́ ní tí yìí ń kọ́ ipe so ẹ bá yàgbẹ́ pè yàn ní mú ẹ̀sọ́ ní mọ́fìdì jẹ́jẹ́ mo ló wá mọ tí ṣe ìyáwó ẹ̀sọ́ ní kamal kó má jẹ́ kamalu adin ẹ̀sọ́ ní nasir kó má jẹ́ nasiru torí àti pé nasiru dín ní ìjọ epo gangan ní onímẹ́rì islam sójú fún ipò oníjọ́ á jẹ́ Nasiruddin àwọn onímọ̀ kan wọ́n múrú ìmọ̀ràn wa tó ló jásí pé ẹnìkan rúkúnù dín kankan àwọn afá pàkíyèsí àmọ́ alìmáàmù Zahabi alayhi rahmatullah wọ́n narí ti bí tí jalala alìmáàmù al alayhi rahmatullah ibi tí jalala wọn dé a ní kó dà bí tán yanrantí bí ọ̀rọ̀ ìmọ̀dé wa kana sayyidan imama inú àwọn àìmọ̀ àwọn àgbààgbà fáàtà nínú islam ó ní alìmọ́mù al-Baghawi alayhi rahmatullah alìmọ̀ ni aláàmà onímọ̀ ni aláàmà àgbọ́nímọ̀ tó wà ní zahidan ó tún wá jẹ́ tó ráyé sá qani'an bil yasir díẹ̀ tọ́lọ́wọ́ bá jogún fún alìmọ́mù al-Baghawi ó tẹ́wọn lọ́rùn wọ́n ní kana ya'kulu al-khubza wahda alìmọ́mù al-Baghawi tí ó bá jẹun jọ mi búrẹ́dì nìkan ní mọ́ ń sánjẹ subhanallah bread bread nìkan yíwọ́n sí kí ni kò ní sọ́bẹ̀ kò ní sẹ́yìn kò ní sí ọ orí àgbàfà ẹgbẹ́ ẹlòmíì nínú yín sọ́dọ̀ kí ìwọ́n tó ń gbádùn ju àwọn àlùbáwò lùbákan wí lọ torí mo máa ń ẹlòmíì nínú yín tí òun mọ̀ tí mo lọ rẹ yín tútù sóúnjẹ nítorí wọn á fi ẹyin sínú ìrẹsì ìtọ́lé wò lélẹ́mì náà àlùbáwò lùbákan wí àlè rahmatullah wọn ni fàáúbí láti ìdáàlìkà aláwọ̀ yẹn padà á fi bú wọn pé ẹ̀rí yóò mọ̀ sọ́bù ẹ̀rí jẹ náà ní ẹ̀káwọn yẹn fẹ́ràn kan mọ̀ bú àwọn àlùfáà anígbàtọ́ gbogbo ọba ìfàsọ́rọ̀ ẹ̀tẹ́dìmọ̀ bí Zaid wọ́n àgbò kèṣe yìí ni àwọn ọmọ pa kò ní jọ fúláwà papọ̀ mọ́ atakùn papọ̀ mépo ó máa mọ ó sàmọ yìí mọ́ra wọn wọ́n wá ní àmọ́ o kí ló kí lè mọ̀ tá a rí lára wọn ni pé bó ṣe já gbà àfáà tó yìí bó ṣe kàǹkà tó yìí tí ayé ò jámọ̀ nǹkan lọ́dọ̀ wọn yìí búrikà lahu fi tasanifi búrika lahu fi ìtàsọ̀rọ̀ pé ọlọ́run wá mọ̀ ọmọ falibarika sáwọn tíra wọn tọkọ wàrúzìkọ̀ fi alkọ̀búlà tam in fact ọlọ́run bá tún wá fún wọn láríṣì kíká yóò tẹ́wọ́ gba àwọn tíra wọn lọ́wọ́ wọn wọ́n ní àmọ́ kí ló bí ìta lọ rẹ̀ lẹ́húsùnì kọ́sùdìhì wàsídìkì ní ìyàtẹ̀ wàtàná fasalùlámà fi tàṣílì ha lẹ́húsùnì kọ́sùdì torí bá ní àlìmọ́mù lùbágọ́wí wàsídìkì ni yàtì àti nítorí pé àníyàn wọn jódodo sí Allah subhanahu wa ta'ala wọ́n ní kódà àwọn tíra wọn watanafasal ulama fi tahsiliha àwọn àfáà máa ń jà níbi kéèmí náà fẹ́ ní tíra mọ́ bá kọ́wí lọ́wọ́ al-imam al alayhi rahmatullah ọ́n ní tíra kan sharh as-sunnah táwọn àfáà mọ́ sojú òkòrò dé àwa ọmọ kéwú lẹ́yìn àwọn àfáà àwa gan mọ́ sojú òkòrò tíra wọn mọ́jọ yọ̀ lẹ́nu pé yín tíra wọn tó gbajúmọ̀ dáadáa ní sharh as ṣẹ́rù súnà yìí á máa ṣára lùmọ̀ ṣáyẹ ẹ̀mẹ́jì mọ́ra tèmi ẹ̀mẹ́ ló jọmọ́ ẹ̀mẹ́jì kí ló fà nígbà mọ́ ọkọ́ rí kan lè tàkìkì bá dì lùmọ̀ ṣáyẹ ìwọ̀n á ilé iná ọ̀dà ìyọ̀mù jáládù rẹ̀ gùn ẹyẹ bá ń pélé ìgbà mo tún wá ṣe sáfà mo tún wá rí mínú tàkìkù sheikh al-arnaut àti sheikh zuhair shawish á ah, eléyìí à ah, mo gbọ́dọ̀ tó ra kọ́pì eléyìí náà bí náà ọlọ́wọ́n ọba ló fi báràkà títí ra àwọn lóbíọ́sí táníyàn bá dáa táníyàn bá ti dáa ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala mọ́ fàlùbáríkà sí ìmọ̀ àwọn onímọ̀ ni ẹlọ́wọ́ alìmọ́mù náwáwí alayhi rahmatullah ìmọ̀ dákọ̀ tí ra kan ní sí ń fẹ́wù táníyàn onímọ̀ ló gbà àtẹ́n tó jẹ́ ọmọ ìtìdá inú àti gbówá táníyàn mọ́ al-arba'una nígbà bí ìta dárúkọ yìí tààrẹ tó kọ alimamu Nawawi rahimahullah wọ́n tó bá rí mùsùlùmí ìṣọ́ àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ mùsùlùmí ẹ̀kọ́ wà conscious very conscious muslim tó mọ tó ń ṣe ń pa islam kò sí tàbí ṣùgbọ́n máa ní yàrá sọ̀lẹ́yìn lé tí wọ́n rí yàrá sọ̀lẹ́yìn gbogbo èdè ayé èdè náà ti tú sí díẹ̀ ló máa kù èdè tí yìnyín ò tí dámi lójú ni pé kò dámi lójú yẹn ti tú sí China ta ló kọ́ àáfàá ni àáfàá ni wọ́n náà èèyàn bíi tiwa báyìí lẹ́nu mọ́mù náà ìrìnàmọ́ in fact ẹ̀mí wọn ògùn tó fi kú. alimọ́mù náà ìrìnàmọ́ ọ̀nà ọ̀kàlà àrùbáwùn nàwáwíyà tí ó búwa òun lẹ́yìn ha ọ̀pọ̀lọpọ̀ ló ti bẹ́ẹ̀ ha tán lóyún ayé ẹ̀kọ́. alárùbáwùn nàwáwíyà ìmọ́mù náà wí ní ìkọ́kọ́ ní ó kọ tíra ń pa alárùbáwùn tọba ní àrùbáwò ní pé 40 ìjọba ìpẹjá kó àwọn àhàdíìsì tó pàtàkì ní 40 jọ Abdullahi ibn Mubarak láti kójọ síwájú wọn àwọn àgbààgbà fáà ti kójọ síwájú wọn lẹ́yìn Imam Malik àwọn ẹlòmíì lẹ́yìn Al-Imam Nawawi àwọn ẹlòmíì ti kójọ wò lásìkò wà àwọn èèyàn sì ń kó àlàrùbáwò náà jọ Al-Allama Al-Halabi rahimahullah àwọn náà tún ní àlàrùbáwò fi da'wati wa du'at ní àwọn àsìkò wà yìí tẹ́ èmi tiẹ̀ tún mẹ́yàn tó kó àrùbá mo lè bẹ́ẹ̀ mú tó kó mẹ́yàn márùn-ún mẹ́fà láwọn àgbààgbà fáà amáàlì mọ́mù náà ìrọ̀hìmọ̀ Allah àtàwọn tó kójọ síwájú ẹ̀ àtàwọn tó kójọ lẹ́yìn ẹ̀ àlùbáríkà tá a fún al-arba'una ti Imamu Nawawi àfún àfá mi Sheikhuna al-Allamatul Usuli al-Faqih Muhammad ibn Salih al-Uthaymin rahimahullah àwọn abẹ́ kọ́mẹ́tì ló yọ̀rọ̀ yìí ìjímọ̀ lọ́nu àwọn ni látara àníyàn tẹ́lùmí inú kọtíra ni tí Riyadu Salihin náà ti gbalẹ̀ ìgbà táwọn náà ṣe ṣẹ́ríhù Riyadu Salihin Riyadu Salihin nìyẹn lásán tán bá ní a máa sọ àwọn àfáà tó ṣe ṣẹ́ríhù rẹ̀ iye tí wọ́n mọ̀ ní ọsọ o máa ẹ̀ bá bọ́ta kọ ní gbogbo ṣẹ́rí Riyadu Salihin tó wà láyé kò ju táàtì lọ ń sọ pé táàtì ni wọ́n mọ̀ àlùbáríkà ló wọ̀ ọ́ afá ilé yóò fẹ́ tu afá inú fẹ́ tó wáyé àrùbá ọ̀nà náà wíyà àfáyí náà fẹ́ tú àfáyí náà fẹ́ tú àgbáríkà ní fún Imam An-Nawawi Sheikh Uthaymeen wa ní àníyàn wọn tó dáa lọ́lọ́wọ́n bá ṣe fi ní olé ìṣẹ̀wọ́n lẹ́sàn àwọn náà wá ṣẹ̀ṣẹ̀ bẹ́ lọ́hùn yá ọlọ́run èmi náà tàn mọ́ kémi náà tiẹ̀ ní tíra kan tá yóò mọ ṣàlùbáríkà ń bẹ̀ nù ayé wàláhì wa inni la azunnu anna Allah sajaba da'wataha èmi wá bẹ̀rẹ̀ lọ bí ọlọ́run bá gbàdúrà Sheikhuna Muhammad bin Salih al-Uthiqlani ní náà tó dá because nínú fẹ́kì lẹ́ni àṣàn marhala fìdáhíyà o ìjọ tí yẹn bá lóun náà fẹ́ kojú bọ fíkìwù dáadáa nínú tíra tó ò gbọdọ̀ mọ́ gbà kọjá lásìkò táwa yìí ash-sharh al-mumti' ash-sharh al-mumti' ọmọ kéwù súnà tó bá lóun fẹ́ kọ́ usul al láyé lẹ́ni nínú tíra tí ò gbọdọ̀ mọ́ ké ó ní al nínú usul kò sí nǹkan méjì albarka náà ni ìzáàlìk gbogbo wa náà wà tó láàbù láìlì a nídi láti ní àníyàn ká lọ rí tún àníyàn wa ṣe kẹrí káníyàn wa dáńbí ọ̀rọ̀ ìmọ̀ kódò ó lóore ju kó kàn máa jẹ́ kó wá ń kọ́ àwọn afá púpọ̀ jọ lọ ó lóore ju kó ipò kan kó síra jọ lọ wọ́n dání yóò bá ti bá kò ní padà wúlò wà báàlù gbogbo ó padà dálé kìyàmà. Ma'adara, al-Allama Zahabi rahimahullah, inú Tarikhul Islam, amọ́rọ̀ kan wá àwọn ń sọ̀rọ̀ nípa sheikh kan sheikh hasan al-rashidi rahimahullah àwọn ń sọ̀rọ̀ bá ṣe kéwù subhanallah ṣe pé nu tá a mọ̀ àwọn alfa oníkẹ́sọ̀rọ̀tul mashayikh oníkẹ́láwọn afa tó pọ̀ a sì wọ́n gbà pé ìlà afa tó pọ̀ ló mọ̀ ràn àwọn lọ ìfàṣà àwọn afá mi tó máa ń láàfá àdéǹgbà mi èèyàn kan tọ́lìbù ẹyọ kan ó lè láàfá 300 àfá 500 aláàbàtò ṣeyí òtè rahimahullah nígbà tán lọ tọ́bẹ̀ kọtíra ń pa àwọn àfá àmọ́ wọ́n kan tó lé ní 600 sheikh kódà sheikh àti wọn mẹ́ àwọn àfá lóbìnrin tó tún kọ́ wọn kí kátó wá sàìmọ́yà àwọn ọkùnrin tó kọ́ wọn kí àmọ́ sheikh hasan al rahimahullah alimamu abdahabi rahimahullah sọ pé lam yatalammadhi sheikh hasan rashidi lam yatalammadhi sheikh hasan rashidi yìí li ghayri jamali dọ̀rì igbe hasan rashidi ń jọ tí ó kéwú gbogbo ẹni tó kéwú lọ́dọ̀ rẹ̀ kéwú rẹ̀ ò kọjá ọ̀dọ̀ aljamali dọ̀rì a níbẹ̀ wá ni o ولا تلمذ شيخنا مجد الدين بغير الشيخ حسن bákan náà àfáà wa مجد الدين àwọn náà kéwú lọ́dọ̀ ẹlòmíì kọjọ́ rẹ̀ Hasan Rashidi àmọ́ Hasan Rashidi jẹ́ pé àfáà kan lóní tọ́mọ kéwú tí ẹ̀ náà kéwú lọ́dọ̀ ẹlòmíì àfọwọ́ náà nìkan wa kullun minhuma qad ishtahara dhikruhu wa ba'uda situhu náà méjèèjì ni gbogbo ولا سيما شيخنا ما ذاك إلا بصدق النية وحسن القصد أن تبي فوانا نيه الدعاء النية تشي ماذا؟ النية الدعاء لذلك يا معشر الإخوة إذا كي رانية إخلاص tewutan اي ẹ محمد صلى الله عليه وسلم ولا làánà وينك ودي ó àwọn èèyàn méjì kan ni èèyàn kan náà ni àwọn àbíká ní àníyàn burúkú méjì kan kí èèyàn bá lọ fọ́ọ̀lù sínú ẹ̀ ẹni tó bá lọ wá ìmọ̀ láti lè máa fi confront àwọn tó bá jẹ́ àfa abẹ́ni tó lọ wá ìmọ̀ láti lè máa fi yẹpẹrẹ àwọn tán nímọ̀ subhanallah kó ní kálukú wa ká lọ chẹ́kì níyà wa àníyàn ah, nǹkan ńlá ni o nínú tarikh islam imam zahabi rahimahullah an shi tarjama muhammad bin abdullah bin ahmad bin habib an ni kana ni'mal mu'addib an ya afa ah, dáadáa ni kí ló sọ ìgbìlá afa dáadáa an dìdì ni pé ya'muru bil ikhlas wa husn al qasd gbogbo ìgbà ohun mọ̀tí kó máa parí ikhlas ikhlas lọ gbogbo ayé rẹ̀ kó máa parí ikhlas ikhlas ikhlas ikhlas ló máa ń sábà fi sọ̀rọ̀ fún àwọn èèyàn àwọn ibn amara olóṣọ̀rọ̀ kan ó ní sami'tu hisham ni dastuwa'i ó ní aláàmàtò isham ad-Dastuwa'i ó lóun gbọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ǹdọ́ kan pé wallahi ma astati'u an aqula inni dhahabtu yawman qattun atlubu al-hadith uridu bihi wajha Allah wọ́n níbi tẹ́lú àníyàn yìí bà mí dé wọ́n ní ma astati' lẹ́yìn lọ́sí fọ́nà búra ó ní àwọn òròpá àwọn lẹ́mìí àti lè sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kí wá ní inni dhahabtu yawman qattun atlubu al-hadith uridu bihi wajha Allah ta'ala gbogbo ọjọ́ tí mo fi lọ tó pátákù sọ́jọ́ kan àwọn yẹ pé kí ó tí mo lọ kéètò ìtọ́ náà mo sì lọ ké kí ló fà ẹ̀rù àníyàn ń bà wọ́n ẹ̀rù àníyàn ó ṣe kí ni jọmọ́ ó ń bà wọ́n meanwhile kò wá ń ṣe bàbá yìí nìkan kì í ṣe ṣe alámọ̀tò Hisham adọ́sùwà èyí kì í ṣe àwọn nìkan ọgọ́rọ̀ àwọn tí wọ́n ti lọ lọ́mọ bẹ́ẹ̀rù lórí àníyàn ọgọ́rọ̀ kí wọ́n gbé jọmọ ọgọ́rọ̀ àwọn tí wọ́n ti lọ lọ́mọ bẹ́ẹ̀rù lórí àníyàn àníyàn kódà àwọn ẹlòmíì ń bẹnu wọn tó bá bẹ̀rẹ̀ ìmọ̀ àníyàn tẹlòmíì mọ́ ń dà á padà bàjẹ́ ẹlòmíì àníyàn ò ní dáa á dọ́nà tán kó tó máa check àníyàn rẹ̀ subhanallah al-allamatu mujahid rahimahullah abáńkátìlá tafsir dáadáa mọ̀ gbọ́ mujahid àgbàfà ni o mujahid ló sọ wípé ó ní talabna hadha al-ilm ó ní dọ́tà abẹ́ kọ́ ìmọ̀ ìyá kan kọ́ ìmọ̀ ni wa ma lana fihi kabirun niyya

فهذا أيضا حسن ثم نشره بنية صالحة àmọ́ ṣe wá rí ìmọ̀ àwọn ẹlòmíì máa ń kọ ẹjá bí àwọn tí mo fẹ́ kalẹ̀ àwọn ẹlòmíì ó kọ ìmọ̀ bí níyà tí ń fa àfíjà tí ń lè ájìlì dùnìyà àníyàn yóò ní da ní ayé nìkan ló máa ń wà lẹ́nu wọn ó lè jẹ́ pé lè yóò fúnra àlẹ́ yìí yàtọ̀ káwọn ilé máa yìn wọn kọ́ lè máa hélì wọn torí ẹ̀nà yìí ti ìmọ̀ wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa láwọn tó wáyé pé rú àníyàn wọn rèé fálà hùn mọ́ fàlàhún ìtàn àníyàn tán níyẹn òun náà ni yóò máa jẹ́ tiwọn ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ o ìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam ó ní man ghaza yanwi iqalan falahu ma nawa ẹni bá lọ jagun tó yẹ pé àníyàn ni kó wá fẹ́ rí àwọn kò ń sábà padà wúlò fún wọn náà abẹ́lọ́bà Allah subhanahu wa ta'ala kó jẹ́ kí ìmọ̀ kó wúlò fáwà kó dẹ̀ jẹ́ kí àníyàn wa kó lè dúó lórí ọ̀rọ̀ ìmọ̀ kó má sì wá lẹ́ni tí yóò kàn kọ́ ni àníyàn rẹ̀ ò ní dáa ṣùgbọ́n àdúrà tá ń ṣe yìí ó work but àdúrà ní ràn ó in tó ràn jù ni pé kóníkálukú wa náà mọ wá check intention wa sáà náwì ó yá máa fò sókè ọmọdé báyìí Eh, èyí tó fi ń sun nígbà tó bá ń lókè ọmọ gbọ́n ti aládàá sọnù nígbà sọ̀rọ̀ àníyàn tó ń sun ẹgbẹ́ tó bá padà nípa ànílà nìyẹn tí ẹ ti rí torí kò sí tí tá à ń sọ so àwọn ọ̀rọ̀ tó yẹ gbọ́dọ̀ wọ́n mọ̀ gbọ́ rè wọ́n tí wọ́n fún ọ ní injection injection tí ó lè mú àlàáfíà dé ojú ọ̀nà àtàlà kọ́nà àwọn afáàní wa kọ́ọ̀mù náà lò lẹ́ẹ̀lì àwọn ẹ̀mí akọ́ ìmọ̀ wọn ní mọ̀ tán hmm. àmọ́ tán bá kọ́ tán mọ̀ tán nítòkù tí wọ́n mọ̀ wá ni pé wọ́n fẹ́ jẹ́pò wọ́n fẹ́ wà láyé tó ga wọn àní dó tí mọ̀mọ́ àwọn ìwà ìṣẹ́ ẹ mọ̀ bá lọ́dọ̀ wọn àwọn ìwà tí ò dáyọ̀ afáàní fatabban lahum fàmáàlá sí ọ̀rùn wọn ìgbé kó mọ̀ bá rú wọn fàmáà ula ibi ulama àwọn eléyìí ṣàfáà àwọn ilé òkú jẹ́gí ìjọmọ́ òun iṣẹ́ àbá wà bá dùn àwọn ẹlòmíì sì rè lam yattaqillah fi ilmi wọn bẹ̀rù ọlọ́run níbi ìmọ̀tọ́kọ́ balrọ́kì balhiyal wọ́n wà máa fi ìmọ̀ lu ọgbọ́n àrékèrèké wọ́n máa fi dété wà áfíà bí rúkọ̀s nígbà tó wà máa sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn báyìí wọ́n sì àmọ́ fáwọn èèyàn pé ilé ah, iná kò sí tó burú bẹ́ẹ̀ eh, wọ́n àfa àkàn báyìí ilé iná wàárọ̀ wa ṣáàdà minal akhbar àwọn ọ̀rọ̀ tó yapa sí tí gbogbo àwọn jàǹkàjàǹkà fà dúró lórí irú ẹ̀lẹ́mọ̀ gbọ́ nínú wọn wà bá àdóhùn mo ti tààrọ̀ àlàlá wọn lẹ́lò mí náà wọn tó máa ń wáyé mọ̀tán lánìyàn yóò láyà gbangba fi ọlọ́run ọ̀wádọ̀ al-ahadith yóò wá gbá àwọn ọ̀rọ̀ pẹ́kalẹ̀ tó jẹ́ àdápa irọ́ ó lè lẹ́mọ́ lọ́wọ́ ó lè lẹ́mọ́ ànábì sallallahu alaihi wasallam fahatakahu Allah bá wa máa ń sábà tú àṣírí wọn wà záàbà ilmu ìmára rẹ̀ ó máa gbẹ wà sọ̀rọ̀ záàdúhù ìlànà ìpèsè rẹ̀ ibo ní ìwà tìlọ nínú náà ni ọlọ́dàkùn máa ń ṣàwábẹ̀ o ọlọ́ máa fi irú àwọn àdánwò báyìí má fi kàn wọ́n sọ̀rọ̀ látọ̀dọ̀ mujahid a sọ́lẹ̀ kan ó ní àwọn kọ́ ìmọ̀ tí ó wà ní àwọn òdẹ̀jọ́ ti sọ́lọ́ kòkò jámánì àtọ́lọ́ níbẹ̀rẹ̀ àmọ́ àníyàn padà wá ó padà wá dé ọlọ́mọṣẹ́ àjogún àníyàn tí ó dá fún àwa náà kó dẹ̀ jẹ́ ká àníyàn wá dá ní ìparí torí في الأسبوع القادم إن شاء الله عطوش التركيز لوريور حسن القدر وحسن النية أما كفور رولا كيباري قرانا تبيغان الفضيل ó fẹ́ describe àwọn àfáà tí wọ́n ti lọ ọ̀rọ̀ yìí tí gbogbo wa náà ká dé wọn ó fẹ́ describe àwọn tí wọ́n jókòó tí ìmọ̀ tí wọ́n ti lọ ìwọ náà kà talibul ilm kó wá yẹrẹ wò pé ṣé ojú àwọn ẹni yá wọ́n ní bàlágọ̀ ni ìfòdó ìlú sọ̀rọ̀ yìí ó nínú tí mo mọ̀ ní pé anna al-ulama'a fima mada báwọn onímọ̀ tó jókòó ti mọ̀ tí wọ́n ti lọ tó já àwọn àgbààgbà àfáà tí wọ́n ti lọ kánú idha ta'allamu mọ̀wọ́ wọn kánú idha ta'allamu wọ́n ni wọ́n jẹ́ ní tó ṣe pé tí wọ́n bá kọ́ ìmọ̀ báyìí àmìlù ìmọ̀tán kọ́hún wọ́n lò ó pé ìwọ náà ti kọ́ ń pa àníyàn nísìn ṣé o ti ń tẹ̀ka níyàn ṣá kánù ìdá ta'allamu àmìlù tó bá kọ́wé kìnnì kan bẹnu súnà ó wà báwọn ṣe mọ̀ ṣe Ànábì sallallahu alaihi wasallam ó yẹ nǹkan lójú wa ká máa ka suratul mulki gbogbo ara lẹ tabarak ó wà mọ́ ìmọ̀ká tabaraka allazi biyadihi ní gbogbo ara lẹ gbogbo súnà tó bá ti gbọ́ ó wà bí ó ṣe máa lò. àníwá ìdá àmìlù táwọn àfáà bá wá kọ́ ìmọ̀ tí wọ́n bá ń lo ìmọ̀ tí wọ́n kọ́ ṣùgbìlù wọ́n bá bìlì wọ́n ṣe kí ni wọ́n bìlì látàkì wọ́n lo ìmọ̀ bóyá wọ́n fẹ́ kọ́ ilé wọ́n fẹ́ ṣe ilé wọ́n fẹ́ gbé ilé wọ́n fẹ́ gbé ilé wọ́n kọ́ ìmọ̀ kí ẹ máa paríjà láàrin àwọn yẹn wọ́n lọ bẹ́ẹ̀ wọ́n dé paríjà wọ́n kọ́ ìmọ̀ kí ẹ máa ka nǹkan báyìí wọ́n máa ka wọ́n kọ́ ìmọ̀ kí ẹ máa ṣe nǹkan báyìí súná níbi tó ti ń ṣe ogbó tó ń ṣe òun ṣùgbìlù wọ́n bá ṣe kí ni wọ́n bí sí wà níláyè mọ́ wàá ìdá ṣùgbìlù ó ní táwọn àfáà bá wá bízì tán táwọn àfó ráyè mọ́ fúkìdù àwọn yóò wà mọ́ mísì wọn mọ̀ wá wọn àwọn yóò mísì wọn ní ah, àti ìráfà kìíní ní ìjẹta ah, ọmọ tó jọ mélòó tamọ̀ tí rí wọn gbẹ̀yìn ah, àti ẹ̀wà gúrù wọn kọ́ṣe kíní kan ẹni tó pé wọ́n ti bízì wọ́n ti bízì ni àwọn yóò máa mísì wọn wáyé dá fúkìdù a ní táwọn èèyàn bá ti wá mísì wọn túlìbù ó wà mọ̀ wá àfáà káàkiri wọ́n lè mọ̀ pọ̀ lórí fóònù wọ́n lè mọ̀ wá wọn lọlé àmọ́ àwọn àfáà fa ìdá túlìbù táwọn èèyàn bá ti wá ń wá wọn káàkiri àárọ̀ bú wọn bá mọ sáfáwọn èèyàn ẹ má kó bá níyàn mi ẹ má bà níyàn mi jẹ ẹ má jò jẹ pé ìfẹ́ kẹ́ lè mọ̀ mí lẹ́wà ṣe kíni lẹ́ẹ̀kì kó bá ṣe olóore ni wọn wà mọ mọ̀ọ́mọ̀ sá subhanallah ọlọ́run kó tún àníyàn ní kálukú wá ṣe ẹṣẹ́ dọ̀bátọ̀ kìíní kánú idha ta'allamu àmìlù tí wọ́n bá ti kọ́ ìmọ̀ kí ni wọ́n ṣe wọ́n máa lò ó ilé iná kúndà máa fòbá ọ̀ṣeun ọ̀ṣe ìwọ́n náà sáàmù fòkọ́ ọ́dígbọ́ ọmọ gbọ́ wa dáadáa níṣẹ́ kétékété ní tọ́ì kánù ìdà ta'allamu amìlù tọ́ bá ti kọ́ ìmọ̀ gíní wọ́n ṣe wọ́n máa lò ahán wà ìdà amìlù níbi tọ́ ti ń lo ìmọ̀ kí ni ó ṣẹlẹ̀ wọ́n bìí ahán ìdà ṣúkìlú

àníyàn àfáà máa ń da òun máa ní ìkìláàsì àmáwò èèyàn ni wọ́n kó bá àwọn ni wọ́n mọ̀ yìí àbá ti ń pè ẹ́ world best ẹ́ you are the only one ẹ́ kìnnìkan kìnnìkan ah ó confam oníwàá rò pé òun confam lóòótọ́ olóòkà máa ṣe bí àtẹ́kọ́ ó ti confam ta ló confam jẹ́mọ́ ànábì sallallahu alaihi wasallam so ìdí nìyẹn ìyẹn gbọ́dọ̀ mọ́ sáfún yíyan àwọn èèyàn wọ́n sábà ti ń yìn ẹ́ àwọn ni wọ́n jẹ́ kó jọ rẹ̀ lójú ìwọ́n náà kàn wọ́n náà ni pé yes kódà àwọn èèyàn gan wọ́n ní comment tó dáńpa wa pé yes bí mashallah àwọn làáfà ni wa ah, gbogbo ayé ló gbà wá làáfà ah, ní tó ń pè ní ìmọ̀ níjọ́ tí èèyàn bá ń kọ ó máa rí rẹ lójoojúmọ́ pé ò já mọ́ nǹkan ta'ala kí ó jẹ́ kí kó ṣe wá lẹ́ni mímọ̀ sí kó ṣe wá lọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ tí ò rí mọ̀ tá a bá rí mọ̀ kó jẹ́ a lè lò ó tá a bá lè lò kí lílo ìmọ̀ yẹn jẹ́ a bízì tá a bá ti bízì káwọn èèyàn wá mí sí wa tá a bá mí sí wa kan wá wa wọ́n bá wá wá wa ọlọ́run jẹ́ a lè máa sá o lọ́wọ́ lómi ó lè rí páàsì gbogbo stage tá a ti ń sọ yẹn ó lè wá mọ̀ kó lò ó tó bá lò ó a bízì tó bá bízì àwọn èèyàn wá wà àwọn bá ti wá wà báyìí lásán kò ní mọ bí ó ti sá wọ́n bá ṣe ń wà lónà òsì mọ dáhùn lóhùn yóò sì mọ dáhùn títí olùwà bà ní ẹ̀rẹ̀ jẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́dà kò mọ́ bà ní ẹ̀wà jẹ́ o ọlọ́wọ́ bà ní ẹ̀wà jẹ́ o àpẹẹrẹ òun lẹni tó bá lè ṣe pé yuziri ala nafsi ṣé kí gbogbo ibi tó bá kẹ́kọ̀ọ́ ìmọ̀ dé kò sí báwo Yorùbá ṣe máa pariwo ẹ dé yuziri ala nafsi ìwọ máa tàbùkù rẹ̀ tó bá ti ń gbé ẹgbẹ́ àkíní ah, ẹgbẹ́ wọn ẹ̀ àwọn ní ẹni tí mọ kankan eh, ẹ̀ gẹ́gẹ́ sọ lárúbá wíkẹ́ ẹ̀ eh, mo kàn ń sọ ni àbá ah jẹ́ pé alukurani ẹ̀ eh, alukurani wo jẹ́ pé mo lè mọ kálọ́ ní kí n mọ kí ló lò owó kò sí bàbá yìí sọ báyìí kódà kí wọ́n mọ́ màlébù tán ni wá bọ́ ṣe lẹ àlébù fa ìntàkẹ́fàrọ̀ bí ilmẹ̀ ilé ẹ̀bá rọ̀ máa kẹ́kọ̀ọ́ ìmọ̀ tó bá ti ní pé a ah, ìgbà kéwúdé alhamdulillah ìmọ̀ pọ̀ ìmọ̀ ṣe kí ni ìmọ̀ pọ̀ ó pọ̀ nlẹ̀ ẹ̀bá ti rọ̀ máa kéwú ti ń sọ bẹ́ẹ̀ àwòkọ́ọ̀lù abẹ́ bá ti rọ̀ máa kéwú àbó ní kéwú àbáfà akọ́mọ ń kéwú tẹ́nu ẹ̀ bá ti lè ẹni tẹ́ bá ti gbọ́ tó sọ̀rọ̀ ẹ̀fà bọ́ọ̀dà láhùn fàwẹ́ìlàn lẹ́hù ààkẹ́mọ̀ ah, pé alágbà pé ẹn tá a mọ́ ń jìnà sí ni kẹ́dẹ̀mọ̀ pé mẹ́rin bẹ́ẹ̀ ó ti jìnà sọ́nà ó jìnà sí Ànábì sallallahu alaihi wasallam because ìmọ̀ òjò àmọ́jú orí rẹ̀ lójoojúmọ́ gẹ́gẹ́ bí aláìmọ̀kan ni ibi tí màmá ṣe ni pé the more bó bá ṣe mọ̀ tó ó ní wàá ṣe mọ̀ discover ìmọ̀kan ẹ̀ tó bí màá ṣe rí nìyẹn bó bá ṣe mọ́tò wá sí mọ́ discover ayímọ́kẹ́ wọ́n ti wá kọ́ mọ̀ àwọn wípé ẹnu kíní nìkan náà ni wọ́n jẹ́ fún lágbójú ìsìn àwọn ẹlòmínú yìí pàtó wọ́n kọ́ dé tó mọ́ Kùránì ká kí ni wọ́n kọ́ mọ́ sáré mẹ́rin ìfẹ́ mọ́ Kùránì ká tọ́ tó bá ti mọ́ Kùránì ká kí wọ́n á tún máa rò kò tí ì perfect dáadáa tó bá ti mọ́ ìlànà kí wọ́n á tún máa rò mi ti ṣe ìṣòro Kùránì tó bá ṣe ìṣòro Kùránì wọ́n á tún máa rò pé àwọn ah, ọmọ gbọ́dọ̀ ibi tó ti wá sí báyìí lọ wà á kàn gbọ́ pé àwọn ìkẹ́mọ̀ ìdíyà kìíní kan àlàgbà ọ̀nà náà wà wíyà àwọn àtúnṣe yìí náà ó tún báyìí lọ àwọn ọmọ tó wá kìíní kan mùtúnù làkìdà àwọn ìdíyà yìí náà bẹ́ẹ̀ wá ní mọ̀ bí ayé máa ṣe mọ̀ dàgbà nìyẹn tí wọ̀n kan bá lọ kọ́ sí bẹ́ẹ̀ wá ṣe mọ̀ pé àwọn àbúrò fíkì kan tó wà tóun tiẹ̀ tí ìṣíwò ní láyé أبي الله سبحانه وتعالى كفي مجلس ولا فاني هنا نقف اليوم أدت الله أتلو بواقعتك هنا نقف إن شاء الله تعالى وسنواصل في الأسبوع القادم إن شاء الله ونجدد برنامجنا برنامج يا طالب العلم sokoni kálukú wa ká máa fara wa létí so ẹ̀kọ́ tó jọmọ́ tó súnmọ́ ìmọ̀ tá à ń kọ́ bá ṣe máa gbéyẹ̀wò nìyẹn àwọn bí tá a ṣe wá ń lọ jìnnà o adábò là máa ń lò pẹ̀lú mọ̀ à ń bọ̀ wá bẹ́ẹ̀ adábò là máa ń lò pẹ̀lú àwọn mọ̀ṣáyẹ̀kì tó ń kọ́ wa ń bọ̀ wá bẹ́ẹ̀ adábò là máa ń lò pẹ̀lú àdúgbò tá a ti ń kọ́ ìmọ̀ pẹ̀lú àwọn òbí wa pẹ̀lú àwọn ẹbí wa gbogbo ẹ̀ wọn làwọn àǹfààní wọn kọ́ wa. أبي الله سبحانه وتعالى ببره وكرمه وإذه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وشفاء من جميع أمراض القلوب ومن أمراض الأبدان وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين هل من السؤال يوجد سؤال ها يوجد لا يوجد طيب هل من تعليق يا مشايخ ها يا ابا محيبين في شيء ولو كلمة تفضل طيب إذا سلمت إلى يوم الدين gẹ́gẹ́ bí ní fún ní tààlíkì ní sókè ní ìgbẹ́ tí wọ́n sì bá a sọ kẹ́rọ sọ tó lá kí ó jẹ́ ká nímà tàbá ti wá nímà kó jẹ́ kí ó ṣàǹfààní fún wa so ní sókè náà ní bákan nínú àwọn àdéhùsì tí wọ́n gbà lórí àníyàn náà nìkan lára àwọn sàhábà ń bẹ ànábì sallallahu alaihi wasallam léèrè pé ṣé tàbá ti ń já ogun sójú ẹ̀nẹ̀sán lásán ọ̀nà tààlà ta gangan ló wà lójú ìjagun sójú ìlànà ẹ̀sìn aláṣọ tààlà ẹni tó ń jà kí gbá ilé rí ni àbí ẹni tó ń jà pé mọ̀jẹ̀ kan pa mí o ta gangan lẹ́yìn tó ń wá tó wà lójú ẹ̀nà ẹ̀sìn aláṣọ tààlà àníṣà sọ pé màá kọ́ tá lè tẹ̀ kó na kẹ́lí lọ́tọ́ láàrin húlíyà fọwọ́ àfi sabilillah ẹni tó kó òun já tiẹ̀ kó lè jẹ́ pé ọ̀rọ̀ aláṣọ náà ni ó sàlékè kó sàjẹ́ pé Islam náà ni ó sàbórí sàjẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ló ṣe ló wà ní ojú ẹ̀nà ẹ̀sìn Allah torí pé nǹkan tó ń pè ní àléyá gẹ́gẹ́ mọ́ ìsọ nǹkan tó burú gan ni tó jẹ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé èèyàn lè torí ẹ̀wọ́ iná gẹ̀ẹ́sẹ̀ ó ṣe kọ́ pé òun náà ló sì gbé èèyàn wọnú àlùjẹ́ lẹ́nu gbogbo sẹ́sẹ̀ bá ṣe so ibi tó bá ti wá sí ẹ̀kọ́lásọ léyá èèyàn kù lẹ́ ń ṣe rí ẹni kódà kéèyàn ní màkó tóbi zabadul hood gbogbo ọmọ rẹ̀ ó tóbi gbàngbà ni gbogbo màtórí kó ní láyé ẹ̀ so gbogbo ẹ̀kọ́ wá sí ẹ̀kọ́lásọ léyá kankan bẹ́ẹ̀ ó fàǹsí náà ni káyé rí mi káyé rí mi so irú ẹni bẹ́ẹ̀ kò sí kò sẹ́ẹ̀sì kankan tí ó gbà ju pé lè ayò kọ́lá alimọ́n fàkọ̀lẹ̀kì kọ́lẹ̀ sọ pé ó ní mímọ̀ wọ́n dẹ̀ ti sọ so ẹ̀sán tí ó gbà náà anamsa sọ pé tẹ́sà bì dìínà tẹ́sà bì dìríà anamsa tí a ṣakọ́rọ́ wọn làm yọ́tọ̀ sàkẹ́tọ̀ tọ́ba ti fún bẹ́ẹ̀ bọ́lá bá ní kíkan rí fún ọ yóò dùpẹ́ tọ́ba sì ti fún ọkàn ṣèkèrè ọkàn ó ti kó lùtá nǹkan tí mo fẹ́ wá níbí ìrìn ìjàn torí pàníyàn ṣèkèrè kò jẹ́ nítorí Allah Subhanahu wa ta'ala so gbogbo nǹkan báyìí a jẹ́ pé ntaba fẹ́ ṣe yóò jẹ́ pé lè láàṣọ báyìí níta bá wá fẹ́ ṣe báwọn èèyàn bá wá bá ìjàkulẹ̀ pàdé ńbẹ yóò gbà níta láti kọ́ dàrú ní báwọn wípé ní sọ̀rọ̀ sọ pé ẹ̀ṣẹ̀ ìsọ̀lá máa yẹn fárók ọ̀lẹ́ àtàjẹ́ so ní tó bá ṣe láǹfààní yóò mọ̀ta àníyàn ìjẹ́ kí n máa gbé lọ báwọn tí nǹkan kan bá ṣe ilẹ̀ ńbẹ wàá iná sọ́ba kàṣe látẹ̀kú láwa àní fàáltù kaza lakana kaza wa kaza walakin kol ọ̀dọ̀ ọlọ́mọ ṣàfààní so ní lẹ́yìn láwọn tẹ́tà nígbà tí aburú bá padà sílẹ̀ sí ẹ̀ tó máa padà jẹ́ kí ìṣúra yìí wọlé sí ẹ̀dá nítorí pánìyàn tí ó bá ti dáa náà ní máa ń fàánà so táníyàn bá sì ti dá gbogbo tó àṣẹlẹ̀ sí ẹ̀ ìlú eh, bá pè kádà Allah subhanahu wa ta'ala náà ní sókè àṣàdá kí ó tún ẹnì kankan wá sí ní ojú ọ̀nà mi ó sì fi ìmọ̀ tó bá fún akójẹ́ kí ó ṣàǹfààní ọ̀fọ́lọ́ alẹ́ ọ̀fọ́lọ́ alẹ́ آه، نية صادقة ونية صالحة وإخلاصا آه، في كل قول أو أو عمل آه، نعم الآن لعل واحد يؤذن للصلاة ونصلي إن شاء الله تعالى صلاة الظهر ونسأل الله سبحانه وتعالى أن يعيدنا وإياكم إلى هذا اللقاء في الأسبوع القادم بإذن الله والسلام عليكم ورحمة الله وبركاته